gbogbo aládé ńlá aládé ọ̀la ó dádé owó ó fàdé ṣẹwà aládé ògo adékọ́lá adéwọlé adébánkẹ́ ó dádé iná adádé tejiteji àsìníkà. mẹ́tẹ̀kù òkè lẹ́tì mẹ́ṣubú asọ̀rọ̀káyé tó sọ̀rọ̀ òkìkí ọ̀kàkà ọ̀kàkà tìrì tàkàkà àtọ́kì àtọ́kì àtọ́kọ̀ tó dorí lọ òpin lọ́tọ̀rí ilé òjò pàgì araba fọ́gì araba dínkà araba dá ọ̀gbàgbà tó gbẹ́rù gbẹ́yé mo balẹ̀ àpótí ọba tó jajere lọ òdò ọmọ fọlá bàbá òkè fẹ́ni tó bá síra ẹ̀. ìbàrẹ̀ ìbàrẹ̀ ọlọ́run ìbàrẹ̀ olúwa ìbà bàbá ìbà. ìbàrẹ̀ ọlọ́run ìbàrẹ̀ olúwa ìbà bàbá ìbà. ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀la ọ̀rọ̀ kẹ̀kẹ́ ní mọ̀ọ́lá àbálábá ti kó gbayé sálàbà làbá lọ́ba àdúrógbà ìlọ́jọ́ ogun dúró ti ní aṣọ òdìgbòlù ó dúró bí ògiri gbígbẹ́ bàbá mi kìkì ẹrú ó gbójú ilé wọlé wọn mú kẹta ló wọlé bó bá kọlẹ̀ kúrú wọlé ta ló jẹ̀bi bàbá. mo fọwọ́ òfin ṣẹlẹ̀ ló ń mú ìjìtì. mo fọwọ́ iná jó ọ̀tá ìlú yàrá ń wọ́n ní kí sákéwù sọ̀kalẹ̀ wá kó wá gba ìgbàlá. ìdọ̀bálẹ̀ lọmọdé fi ń kí bàbá tóbi bàbá mi bá ó ìbà rẹ̀ tó. ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe o ẹ̀mí àwọn kò àwọ̀ kúkú lọ́lọ́run wa ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe. ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe o. Kòsùbà lábàbà dámú so Kòsùbà fọba tó dẹ̀mí o ọba yọ̀ọ́. ọba àpàṣẹ ńlá ògo àìkú ọba lọ́wọ́ ẹni tí rẹ̀ ń ṣàn ìbàrí ọba tí ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacob ọlọ́run mose ọlọ́run aroni ọlọ́run joshua ọlọ́run elija ọlọ́run elisha ọlọ́run samueli ọlọ́run davidi ọlọ́run solomoni ọlọ́run ezekieli ọlọ́run jeremiah ọlọ́run nehemiah ọlọ́run joseph ńlẹ̀ àjèjì ọlọ́run baba ńlá méjìlá ọba tí ń gbénú àpótí ẹ̀rí ṣọlá ìbàrẹ̀ ọba kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run pátápátá ọlá ọba tí ń jẹ́ porogodo ògùn àìkú ọba lọ́wọ́ ẹni tí rẹ̀ ń ṣàn àṣẹ ńlá ọ̀run tí ń gbàṣẹ ayé mi eré ńlá ọ̀run tí ń gbérin ayé mi ẹkùn ńlá ọba tí ń fẹkùn ọba jáde má tọ́nu lé òrójú ẹlẹ́gàn gbéniga ọba kò má gbé kà lẹ́yìn ọba kò má gbẹjú èké wí àrà sàn atẹ́gùn fẹ́ ìjì ń jà kó gbé wa lọ òye ká dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ń jẹ́mi ni ọba tí ò láfiwé ọba tí ò lójú tó sì ń ríran ọba tí ò lẹ́sẹ̀ tó sì ń rìn nínú afẹ́fẹ́ ọba tí ń jẹ́ fùlìfùlì ògo rẹ̀ kárí ayé ògo ni fún ọlọ́run lókè ọ̀run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ọ̀run tó pàṣẹ wá lóore gbogbo ojú tó ń wò mí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú àti ààbò rẹ̀ lórí wa ọmọdé àgbà ọkùnrin obìnrin òyìnbó aláwọ̀ dúdú ọba tó ṣẹ̀dá gbogbo ènìyàn tó sì fún wa lóhun tá à ń rí jẹ tá à ń rí mu ògo forúkọ lókè ọ̀run Ah, ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń ṣú ọlọ́run wà síbẹ̀síbẹ̀ ó sì ń gbà wá lọ́wọ́ ewu ó ń gbà wá lọ́wọ́ tá a wà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kí gbogbo ọkàn tó ń wò mí gbogbo ojú àti ọkàn tó ń etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí mo kí yín lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo bí dájú lè máa wò mí káàkiri àgbáńlá ayé mo kí gbogbo yín pé ní agbára ọlọ́run ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di o ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ògo ni fọlọ́run lókè ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jí kò lè sọ̀rọ̀ ẹlòmíì ó jí ojú ò sí mọ́ a ò fi yù ẹnikẹ́ni ẹlòmíì jí sọ́ọ́sìpítù ni wọn ò tí ì mọ ohun tó ń ṣe dìsìn a ò fi yù ẹnikẹ́ni ṣùgbọ́n àwọn tó wà láyé tó wà láàyè tó ń gbọ́ mi báyìí tó ń wò mí dúpẹ́ tiẹ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ipòkípò tó bá máa tó mú tó lè wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó lórí burúkú ẹ̀dá ọmọọ́sìn ọlọ́run ò gbéhùn nígbà tọ́lọ́run ń rọ òjò ǹjẹ́ ọlọ́ gbígbóná sórí ẹ̀rí aláàánú olórí ọ̀fẹ́ ọba gbogbo agbára ọba gbogbo ipá ọba gbogbo ìmọ̀ ọba gbogbo ògo ọba tó fìfẹ́ dá wa bátẹ́gùn ọba fẹ́ ara ara ara mọ̀ bómi ò bá sí <laughs> ẹ̀mí á béèrè fún ojú á rí báyìí báyìí ẹ̀mí á sá lọ ọba tó fi àṣẹ rẹ̀ sórí omi gbogbo ẹ̀dá láyé tó dá igi tó mí kan pàápàá ọlọ́run fún ó gbọ́dọ̀ mú mi ni eli ń bú alómi ọba omi ògo forúkọ ẹ lókè ọ̀run adúgbòlọ́wọ́ ọlọ́run ẹ̀yin ará mi nínú olúwa a fẹ́ sọ̀rọ̀ lórí ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọba tó fìfẹ́ dá ilé ayé aṣohun gbogbo ní mèremère ó dá ọ̀run ó lọ sálálú ó dá omi ó lọ kọrin kése ó dá afẹ́fẹ́ à ń mọ̀ pé à ń mọ̀ lára ní àfo à ń rí pé afẹ́fẹ́ ló ń fẹ́ yìí ṣùgbọ́n àfojúrí ọba ńlá tó bá tún dún tó bá tún wá tún dún nínú àrá òrùgbọ́n tí sam nineteen ó láwọn ọ̀run sọ òrùgbọ́ ọlọ́run òfurufú ń fi sí ọwọ́ rẹ̀ wọ̀n ó lọ́jọ́ dé ọjọ́ ń fọhùn òru dé òru fi ìmọ̀ hàn báwo lọ́jọ́ tọ́jọ́ ń fọhùn bílẹ̀ bá bófin bá ká ọjọ́ ayọ̀ ló bá yọ aláti rẹ̀ já ẹnìkan kì í dọ́jọ́ lọ́wọ́ kó má yọ àṣìṣe ọlọ́run ni ìfẹ́ ńlá náà ni ló fi ṣe yìí ilẹ̀ mọ́ ilẹ̀ ń ṣú ó pèsè gbogbo oríṣiríṣi nǹkan àtọ̀ tó fẹ́ràn ọlọ́run àtẹ̀ntí ò fẹ́ràn ọlọ́run ó sì ń pèsè omi fún wọn ó ń wọ̀nà jíjẹ fún wọn ọba tí ń bá ní lálejò tí ń bọ́ sí kíṣìnì wa ń ta tún máa jẹ fún wa ǹjẹ́ ọ̀rọ̀ tèmi àti ẹ tọ́pẹ́ àbí kò tọ́pẹ́ ògo ni fọlọ́run lókè ọ̀run ní gbogbo ìṣẹ̀lẹ̀ àyíká bá wà ẹ̀yẹn ni ọlọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́ fún ọlọ́run ní gbogbo òpò dúpẹ́ tiẹ̀ ohunkóhun tó lè máa ṣẹlẹ̀ sí ẹ dúpẹ́ tiẹ̀ tẹlómi tún ju tiẹ̀ lọ tó o sì mọ̀ ìfẹ́ ní ọlọ́run o ọba tí kì í dánni wò ju bó ṣe yẹ lọ tó bá dó lórí ẹsẹ̀ mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi tí ń wò mí wípé ní agbára àṣẹ ọlọ́run bójúmọ́ mọ́ ọba tó ṣògo òǹdó kárí ayé ilẹ̀ òní yóò èmi àti rẹ̀ tó bá lè ṣe àmì àdúrà ilẹ̀ òní lanu gbé ẹ̀mí wọ́n á nílẹ̀ á ga jù ẹ lọ ilẹ̀ ò ní ga jù èmi àti rẹ lọ ẹni tí ilẹ̀ bá ga lọ ó ti dòkú a ní dẹni àgbálẹ̀bù adúgbòlọ́wọ́ ọlọ́run first of december lámú yìí àwọn màlẹ́kà ti ń ka ẹni wọ́n ti ń ka ẹni ọdún yìí wọ́n ti ń ka kúrò ní agbára ọlọ́run wọn ò ní ká èmi àti ẹ a fi ayọ̀ a fi lójú a fi lọ́dún tuntun ni ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ tá a bá ń sọ pé ọlọ́run ìfẹ́ ara nínú olúwa ènìyàn mi nínú ẹ̀mí àtẹ́tí tó ń gbọ́ mi ǹjẹ́ èmi àti rẹ ǹjẹ́ àti ẹ̀ fẹ́ràn ọlọ́run kẹ́kọ̀ọ́ kọ́ mu láti bẹ̀ ǹjẹ́ a fẹ́ràn ọlọ́run torí nísìnyí ọlọ́run má ká sọ̀rọ̀ jọnu lọ. ọ̀pọ̀lọpọ̀ ló sì ti ń forúkọ ọlọ́run jẹun a sì la fẹ́ràn ọlọ́run ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ o fẹ́ràn ẹ̀ alábàágbé ẹ̀ ǹjẹ́ o fẹ́ràn ẹ̀ kó o tó lọ fẹ́ràn ọlọ́run ẹni tó ń bá ṣiṣẹ́ pọ̀ ǹjẹ́ o fẹ́ràn ẹ̀ dénú ẹni tó fẹ́ sílé gan ǹjẹ́ o nífẹ̀ẹ́ dénúdénú aládùúgbò ẹ ǹjẹ́ o fẹ́ràn ẹ bíbélì yànnàná ìfẹ́ fún wa ó yànnàná ìfẹ́ fún wa ó tẹ́lẹ̀ èèyàn mélòó ló lè ṣe tá bá ń sọ ìfẹ́ ènìyàn mélòó ló lè ṣe ìfẹ́ Jésù Kristi ọmọ Ọlọ́run akàn irú kú tó kú bàbá ńlá nìkan wọn lè kúrú ẹ̀ bó bàjẹ́ magician kakọyàn ní kakọyàn ní kagbáṣomọyàn lọ́wọ́ àtẹsẹ̀ kó tó máa gbàdúrà fàyè ẹ rí pé ọba ńlá ni irú ìfẹ́ tí wa tó fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo tó fi fún wa bí ká lè níyì ká má bàa kú sínú ẹ̀ṣẹ̀ ará mi nínú olúwa bíbélì ń sọ ní gedegbe ni tẹ ẹ bá lọ sínú ìwé kọ́rìntì kínní orí kẹtàlá kí ló sọ ó ní bí mo tilẹ̀ ń fún ní irú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí idẹ tí ń dún tàbí kí ń báàlì olóhùn gooro ẹ jẹ́ kọ́kọ́ mu láti òkè ká tó di kó tó dé ọ̀dọ̀ àwọn ìpẹ́ rẹ̀ tọ́jà tọ́jà tó yẹ mọ́ ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run díẹ̀díẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ ń fìlànà hàn wọ́n ní gbogbo tó bá jẹ́ mùsùlùmí tó kéwú tó jẹ́ àfáà tí jẹ́ pásítọ̀ wòlíì tó sọ pé èèyàn ọlọ́run ni ẹ́ ìran àbí ìran òjíṣẹ́ ọlọ́run tàbí ìránṣẹ́ ọlọ́run tàbí gbogbo ohun tó bá fẹ́ tó bá fẹ́ pè é ǹjẹ́ o ní ìfẹ́ ǹjẹ́ o fẹ́ràn ọlọ́run ǹjẹ́ o fẹ́ràn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ o fẹ́ràn àwọn ọmọ ọjọ́ ẹ èmi máa ń sọ pé ìfẹ́ ò fi bẹ́ẹ̀ sí mú ọ̀pọ̀ tó ní ìfẹ́ ò pọ̀ mọ́ ìfẹ́ tútù bí mo sì ní ẹsẹ̀ kejì orí kẹtàlá ẹsẹ̀ kejì bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀ bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò tí èmi kò ní ìfẹ́ èmi kò jẹ́ nǹkan. If you don't love, if you don't have love in your heart, you are nothing. you can speak in tongues o lè gbọ́wọ́lé ni kó gbàdúrà you can prophesy you can see beyond the eh, normal human comprehension if you don't have love you are nothing how do you display love báwo la ṣe ń fi ìfẹ́ hàn kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ilé tó ti jáde ẹlòmíì ò lè ṣoore nínú ilé ẹ̀ àwọn oore kárí mi ìta ni a sì lóun fẹ́ràn ọ̀rẹ́ méjì a máa tanra wọn àti kájọ mú kájọ máa ṣo ẹbí ó tán ibẹ̀ náà ló pin ṣùgbọ́n kò dénú. ẹ̀rù ọ̀tá ẹ̀rù ọ̀tá ò gbọ́dọ̀ bá wà torí pé o ti dá mọ̀ tó bá dé pé o rẹ̀ ń tó rẹ̀ tẹ́jọ́ ń gbà tẹ́jọ́ ń sọ̀rọ̀ ọ̀rẹ́ kankan ni kó máa ṣọ́ra fún un ẹni tó gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ torí pé ìfẹ́ kì í fẹ́ tàbá ń lọ sọ́wọ́ ọ̀sàlẹ̀ ohun tí kọ́rìntì orí kẹtàlá sọ kọ́rìntì orí kẹtàlá sọ first Corinthians thirteen tẹ̀bá lọ sọ́wọ́ ọ̀sàlẹ̀ verse four ìfẹ́ a máa mú sùúrù a sì máa ṣeun ah, kì í ṣe ìlara ìyẹn ti ẹ̀kọ́ káàkiri àgbáyé ìfẹ́ kì í sọ̀rọ̀ igberaga kì í fẹ̀ tó bá kọ́kọ́ rí ọ̀ tó bá jáwọ́ ọ̀rẹ́ ni nígbà táwọn kékeré nígbà tó bá kọ́kọ́ ráwọn ọ̀rẹ́ tẹjọ ń ṣe tẹjọ ń wọ níkàkiri tí ọwọ́ ẹ̀ ò tí ì tólẹ̀ ìwọ ní sùúrù jẹ́kọ́wó dọ́wọ́ ẹ̀ ìgbà ìlú máa mọ orú tó jẹ́ ẹni tó ti ń kí ẹ tó ti tó ẹ bóyá ẹni tó jùlọ tó ń ṣe ẹgbẹ́ ẹ káàsán sà ẹ kálẹ́ mà jẹ́ kó wọ́dọ̀ wọ́ ẹ̀ tó bá báwo ní ṣó wà owó ló ń sọ̀rọ̀ ọmọ kékeré mi àsọfà ẹjọ ẹgbẹ́nu sọ̀hún gbàtọ́wọ́dé a sì lá ní ìfẹ́ ẹlòmíì a máa tán rẹ̀ a rò pé òun tán lọ́rùn ló bá ti ní agbára kékeré agbára kékeré agbára kékeré kan báyìí agbára kékeré agbára tí jẹ́ pé ọlọ́run lè gbà ṣẹ́jú kan ìgbéraga dé nìyẹn àṣẹlẹ̀ àní ìfẹ́ àṣẹlẹ̀ àfẹ́ràn ọlọ́run ọlọ́run ìfẹ́ inú ìfẹ́ ló ń gbé bó o bá ní ìfẹ́ o ò lè sin ọlọ́run èèyàn kì í sin Ọlọ́run torí owó tàbí torí ipò wàá kọ́kọ́ ju gbogbo ẹ̀ lẹ̀ fún ná kó tó lè gbé ẹ ga kó tó sọ ẹ́ di ńlá ọ̀pọ̀lọpọ̀ olùdí sùúrù wọn ọ̀ lè sọ̀rọ̀ sí báyìí àfàrà àwọn ẹlòmíì gan wọn gbọ́dọ̀ mọ̀ ládùúgbò tó ń gbé ipe kìrìsìtẹ́nì ni wọn gbọ́dọ̀ mọ̀ lóòótọ́ lé léyìí kìrìsìtẹ́nì ṣùgbọ́n a máa fi àwọn ètè àwọn lásán a máa fi tanra wa bọ́kùnrin bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀gàn jù pàmò ló ti gbé nǹkan jẹ fún wa ní ọ ó ti ó ti múrí ẹ̀ máa bẹ̀ vice versa náà àyà ní bẹ́ẹ̀ ó ti lu ọmọ yẹn ni tó bá ṣe náà ọwọ́ ọ̀fẹ́sẹ́ lomi orí ẹ̀ lè dàrú á bẹ̀rẹ̀ sí ṣe tó á bẹ̀rẹ̀ sí gbígbà tẹ́gbọ́n ọmọ ọ̀dọ́ ni ẹ lójú tiẹ̀ gbòòna sọ̀rọ̀ ẹ̀ gan-an Olúwa kó ṣàánú wa Olúwa kó dì wá mú ìfẹ́ a máa mú sùúrù ìfẹ́ kì í fẹ́ tó o bá lóo ní ìfẹ́ à ń sọ̀rọ̀ òfin ìwọ má ṣe jalè má ṣe jẹ́rí èké ọlọ́run ọlọ́run èmi ni ọlọ́run rẹ ọlọ́run owó ni mí ó kà á ta ló lè pa ta ló lè pa mọ́ ẹ̀sọ́lù sọ nígbà tí jésù padà wá jésù ló sọ òfin mẹ́wàá ló wá sọ di méjì mo dẹ̀ máa ń sọ fún àwọn ènìyàn wípé new testament ó le òfin tuntun ó le ju old testament lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún farasí matthew twenty two ẹ kà á bó o bá ní bíbélì lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ kà á bó o bá ní bíbélì lọ gbé kó o kà á matthew twenty two láti thirty five kó o kà á ẹni tó wá bá jésù sọ̀rọ̀ ọlọ́gbọ́n ni kì í ṣòpònú kì í ṣòpè. èkíní nínú òfin fi gbogbo agbára ẹ gbogbo pa ẹ gbogbo ìmọ̀ ẹ fi fẹ́ràn ọlọ́run rẹ èyí ni òfin kíní ó ní èkejì sì dàbí rẹ fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ènìyàn mẹ́rin ló lè ṣe. fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìwọ tí ẹ jí ìwọ tí èèyàn mélòó ló fẹ́ ìwọ tẹ pé ìkápọ̀ náà lára ọ̀pọ̀lọpọ̀ ènìyàn a máa tọ́ra wa people continue to deceive each other displaying false love false love false love ìfẹ́ orí ahọ́n lásán ẹ wo àgbáyé ẹ̀ẹ́rẹ́yìn aṣubú wọ́n tún máa gbá pamọ́lẹ̀. wọn a máa tún gbá ń pamọ́lẹ̀ ebi a máa pẹ́ lómi bá ebi a máa pẹ́ eh, níbọ̀ báyìí nílé ẹgbẹ́ ẹ̀ báyìí á dẹ̀ lọ́kọ́ wọ́n aṣọ ẹbí a dẹ̀ ní chọ́ọ̀ṣì àtúmọ̀ àtúmọ̀ àtúmọ̀ àtúmọ̀ òun dáwọ́ òun ṣe bá èèyàn dẹ̀ ebi dẹ̀ pààyàn lẹ́gbẹ̀ẹ́ àwọn àwọn míì orí orí orí àṣeyàn orí kárí mi orí kárí mi òrè tí òrùn ẹbí lọ́wọ́ amọ̀pọ̀rẹ́ níwọ̀n oróṣèoróṣè ṣùgbọ́n ṣe tiẹ̀ níwọ̀n bàtàgbára ẹ̀ka kò lè ní ẹ̀rí rere lọ́dọ̀ ọlọ́run pàápàá tó o bá ti sọ pé o gba jésù gbọ́ o gba ọlọ́run gbọ́ o bá tiẹ̀ jẹ́ mùsùlùmí tó ń sin ọlọ́run rẹ dédé o bá jẹ́ mùsùlùmí tó ń sin ọlọ́run rẹ dédé tó ń kẹ́ má ṣe zakati ẹ̀ẹ́. Eh, Eh, eh, eh, orí àwọn lásán ní ká rí mi ẹlòmíì àwọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ mi lára ẹ o tí ò bá sé mi Ọlọ́run tó fún ẹ ńkọ́ Ọlọ́run tó fún ẹ ńkọ́ Dávidi gbàdúrà ó ní ó ní Ọlọ́run Ọlọ́run nígbà tó lọ ka Israẹli Ọlọ́run yàn kan nú mẹ́yẹ̀ wo ló fẹ́ very clever man ó ní Ọlọ́run má jẹ́ kí n ṣubú sọ́wọ́ ènìyàn ṣùgbọ́n jẹ́ kí n ṣubú sọ́wọ́ rẹ torí ìwọ pọ̀ ní orí àti àánú gba mo gbàdúrà fún ẹ ìwọ tó ń wò mí ní agbára àṣẹ bàtà ọlọ́mi níṣẹ́ ò ní ṣubú sọ́wọ́ ènìyàn ò ní ṣubú sọ́wọ́ rẹ ò ní ṣubú sọ́wọ́ ọ̀tá ọ̀rẹ́ òtítọ́ ṣọ̀wọ́n ara mi ẹ̀jẹ̀ aṣọra ṣe ilẹ̀ ń yọ ìwọ nìkan ni kò mọnú ara ẹ ìwọ nìkan ni kò mọnú ara ẹ ènìyàn ò sí mọ́ ayé ti dèké èṣù ti gba ayé kan ó ti gba ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan àwọn ènìyàn ò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mọ́ ìfẹ́ tutù ibi tó yẹ ká ti bá ìfẹ́ irọ́ là ń bá ń bẹ̀ irọ́ pọ́nbélé là ń bá ń bẹ̀ bàbá sí ẹ lójú ẹ̀mí wàá rẹ́ lómi apá kan mọ́lẹ̀ apá kan òkùnkùn wọn lè fi gbóyè rẹpẹtẹ wàá gbé sínú náà ní kí ló fẹ́ ṣe ọlọ́run ló ní ìdájọ́ ọ̀run á sì máa láwọn nífẹ̀ẹ́ ìyá máa jẹ ìyá aláta tó wà lẹ́gbẹ̀ẹ́ títí ìyá máa jẹ ṣùgbọ́n owó tó fẹ́ fi ṣe ọmọ ìbàjẹ́ máa ń sọ wá ní àwọn máa fẹ́ ṣe ọmọ ohun ayé abáyé lọ àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí tó bá ní àǹfààní lórí ọ̀fẹ́ láti gbè mí mo gbàdúrà fún ẹ pẹ̀lú agbára àṣẹ ọba tó ràn mí níṣẹ́ tọmọtọmọ lórúkọ Jésù ò ní gbọgbó lọ. báyé bá ń darí ẹ̀ wọgbó ẹ̀mí ọlọ́run a máa darí ẹ̀ sí ọ̀nà ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọba tó fẹ́ wa ó fẹ́ wa púpọ̀ a ajíwa sáyé apawalálẹ̀ ajíwa lówùúrọ̀ ní gbogbo ọ̀nà dávidi gbọ́n èèyàn mẹ́rin ló lè ṣe bí dávidi nígbà tó bá tilẹ̀ bá pofiri tilẹ̀ tí gbogbo ilẹ̀ tó ṣe le ẹ̀ mọ́lé abọ́ṣọ emi emi yíra ọlọ́run emi dárandáran emi ninu láti inú ìgbẹ́ tí mò ń kó orun ẹran tí mò ń lọ wá gbé sípò ọba olówó mélòó ló lè ṣe èèyàn mélòó ló lè ṣe ìwọ tó tiẹ̀ ní nǹkan kankan apá gan ìgbéraga gan ojú gbádùn lóòdì ẹ bá ti dọ́wọ́ ẹ̀dá báyìí ó tán ó tán ìfẹ́ sọnù nìyẹn àárò pa lè ṣe tó ń wà tó o bá lóo ní ìfẹ́ ìwọ ẹ la máa fi mọ ìwà ẹ ìwà ẹ ìwà tó ń wù ìṣe ẹ ìṣe ẹ ọlọ́run kó túbọ̀ mí sí wa ọlọ́run kó túbọ̀ mí sí wa ọlọ́run kó túbọ̀ dì lámúre ọlọ́run kó túbọ̀ ṣàánú wa ẹ wo àgbáyé ẹ wo òlú tá a wà yìí ṣáàni wọn nífẹ̀ẹ́ tó ní ní gbogbo ìlú tó ń bá ní ìlú wà ìlú láàánú ìlú ìjẹ kan ìlú ìjẹ ìkan ṣé àwọn ọ̀hún dẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ìfẹ́ wọ́n nífẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ tálákà wọ́n nífẹ̀ẹ́ aláìní wọ́n nífẹ̀ẹ́ aláìní òun ni wọ́n ṣe ń rí àánú ọlọ́run òun làwọn náà ṣe ń rí àánú ọlọ́run ìwọ tí ọlọ́run fi kékeré dánwò àánú mélòó ló ti ṣe torí tí o bá ní ìfẹ́ wà láàánú wọ́n jọ ń rìn ni wà á ní ìrẹ̀lẹ̀ ẹ jẹ́ ká tún sún sí inú ìwé kọ́rìntì òun náà la ṣe wà ó ní ìfẹ́ kì í yẹ̀ láì ìkẹtàlá kọ́rìntì kìíní orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni wọ́n ó dópin bó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni wọ́n ó dákẹ́ bó bá ṣe gbọ́ ìmọ̀ ni yóò di asán ṣùgbọ́n ìfẹ́ gbọ́dọ̀ yẹ tó bá lóun nífẹ̀ẹ́ o ò ní fi owó ẹ ṣebi sí ọmọ làkejì o ò ní fi ẹnu ẹ pa ènìyàn sáyé olùkọ́jú àmú o ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run òní jókòó tì í kó máa fi jẹun tó bá lóun ní ìfẹ́ bó o bá dẹ̀ ní pé ibi tọ́lọ́run pè mí sí ni àánú mélòó lójì tó ṣe lọ́pọ̀lọpọ̀ àánú kárí mi náà ni àánú kárí mi náà ni ẹlòmíràn lòun fẹ́ lọ ṣe òun fẹ́ ṣe charity ìfẹ́ nìyẹn o a gbé kámẹ́rà a gbé kámẹ́rà máa gbé ògbó ẹ jésù <laughs> bíbélì ntọ́wọ́ ọ̀tún ẹ̀ bá ṣe mẹ́ẹ̀kọ́ wò sí ẹ mọ̀ a gbé kíni àwọn akóra wọn lọ ọyá kámẹ́rà ẹ kọ́ lè bàrẹ̀ gba àwọn ọ̀hún ṣe wọ́n ń ṣòre ó ti gbá rí ẹ náà má ṣe o ẹ̀dá ń tan rẹ̀ ó lóun tan lọ́rùn ẹlòmíì ò ní fẹ́ gbọ́ ìdáǹsọ yìí máa ti máa bínú máa bínú mo ti bí ẹnu ó máa ṣe o ó dìgbà tílẹ̀ bá ṣú kọ́lọ̀ bírẹ́dà ẹ tó mọ̀ pé ẹrù lòún gbé nígbà tójú bá dá nígbà tójú bá dá God is love love is God tí ọlọ́run ò bá ní ìfẹ́ àní á ti rọ̀jò omi gbóná lẹ́lòmíì lórí ẹsẹ̀kẹsẹ̀ ló máa láwọ́ rẹ̀ máa ṣí dànù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á máa wò bóyá wà á yí padà bóyá wà á yí padà ìwàásù òsì mọ́sìnyìn ìránnilétí àti ìkìlọ̀ ni ìfẹ́ lára láàrin ìjọgan ìfẹ́ Eh, segregation oríṣiríṣi eh, èmi ò sínú sẹ́ẹ̀tì yín àwọn wo ni sẹ́ẹ̀tì ẹ ó dẹ̀ ń wọṣọ àdúrà ó dẹ̀ ń wọ súùtù ó ń ṣe ṣọ́pìn aṣọ tó máa wà lọ sí chọ́ọ̀chì ó ń wọ gbogbo jàlámíà ńlá lọ sí mọ́ṣáláṣí ó ń foríbalẹ̀ fún ọlọ́run gbogbo wákàtí irun ló ń kí síbẹ̀síbẹ̀ ọlọ́run ò gbénú ẹ̀ ìfẹ́ ò ẹ̀ ìka pọ̀ nínú ọkùnrin ó sì lè ní ìfẹ́ ó sì lè fẹ́ràn ọlọ́run máa tán rẹ̀ èèyàn ara ẹ̀ yípadà o onídàájọ́ ń bọ̀ wá sáyé èèyàn ara ẹ̀ yípadà o onídàájọ́ ń bọ̀ wá sáyé àánú ṣe mí bí n bá wo bẹ́mọ̀ ìdí ènìyàn ẹlòmíà tún máa yí ẹ a máa yí bíbélì a máa yí Quran a máa yí rẹ̀ a máa yí rẹ̀ a máa yí rẹ̀ ó gbọ́ lójú ara ẹnìyẹn o a máa yí bíbélì sọ́nà ọ̀bọ̀ míì a máa yí Quran sọ́nà ọ̀bọ̀ míì to suit their own purposes láti ẹ eh, a máa yí rẹ̀ ẹ eh, àyìnbóye eh, àwọn tó ń lọ sí Mẹ́kà tó ń padà dé ìwà náà ò ìwà náà ò yí padà àwọn tó ń lọ sí Jerusalem tó ń di JP ìwà náà ò yí padà sùúrù sí fọ́pọ̀lọpọ̀ wọn tiẹ̀ tí ìníjà ìlú ilé ìkànnà agbèfọ́tí fún ẹni ó sì lóun fẹ́ràn ọlọ́run inú ìfẹ́ sí lọ́lọ́run ń gbé àbí jésù tá ń pè yìí tá ń pè yìí tí ò bá rẹ̀ sílẹ̀ kò lè ríṣẹ́ kò lè ríṣẹ́ ìránṣẹ́ ṣe. tí ò bá fìfẹ́ báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣe kò lè ríṣẹ́ ọ̀rẹ́ ńṣọ́ṣe jésù ò sin àwọn kò lo tibítibí ó ti yé yín ẹ̀ ó ṣiṣẹ́ ni ó sì ń fìfẹ́ báwọn lò ẹ wá kọ́ ni mo fẹ́ kí n dàbí jésù èèyàn mélòó ló lè dàbí jésù mo fẹ́ kí n dàbí anabi muhammed sallallahu alaihi wasallam eh, bí àwọn ọmọ ìyá wa ṣe ń sọ èèyàn mélòó ló lè ṣiṣẹ́ tí wọ́n ṣe èèyàn mélòó ló lè dàbẹ́ ṣùgbọ́n tó bá dijọ́ sunday tó bá dijọ́ Jimo. à ń lọ láti lọ sin ọlọ́run èèyàn mélòó ló lè ní ìwà tí wọ́n ń ṣe ọ̀nà tí wọ́n tọ̀ èèyàn mélòó ló lè tọ̀ tó o bá lọ́wọ́ láyé òde ìsìn lójú àtàwọn èèyàn ó ṣe èèyàn ọlọ́run olówó ló ń na èèyàn ọlọ́run ní ayé sìn ẹ nífẹ̀ẹ́ gbọ́ tábà máa sọ̀rọ̀ débi kan sìn wàá ti máa ráwọn ẹ̀ wọ́n ti máa ní dúnà george dúnà george abẹ́ dúnà george náà lè máa ń sá sí abẹ́ dúnà george ó lè tọ́ba pèrè ní èèyàn ọlọ́run ìwọ ẹ lọ́ máa fi mọ̀ bóyá èèyàn ọlọ́run ni ẹ ìwà tó ń wù prophet prophetess èmi máa ń gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ni màá kọ́kọ́ wù ẹ náà ìwà tó ń wù ìwà irú ìrìn tó ń ṣe ìwà tó ń ṣe ìwà ìwà ẹni tíwẹ̀ ò bá ti jọ mọ́ ìlànà ọlọ́run ìkànnì ẹ̀ ò ní ìfẹ́ ò ní ìfẹ́ ibi tó ti ń sọ̀rọ̀ olúwa ṣàṣà ló máa dúró bọ̀ ṣàṣà ni jẹ́kẹ́ nìkan gbé ẹ̀ẹ́ mọ́tò wo ló gba ìjù sí ṣé eré jùlọ fà ní àbẹ̀wò ni mi mọ̀ bẹ́ńtì gbogbo tẹ́ ń lò torí àfi ayé ti gbọkùn àwọn ènìyàn tó o bá ti lè ro tó o bá ti lo jíìpù èmi náà fẹ́ wá réǹjì o ò dẹ̀ níṣẹ́ lápá máa ṣe o tó o bá ti gun mọ́tò ńlá òun ṣe ìyẹn òrànṣẹ́ lọ́rùn ẹlòmíà máa sọ náà jọ mi ṣe mi ṣe ń sẹ́ẹ̀tì ẹ̀ àwọn sẹ́ẹ̀tì wo ni wọ́ àwọn sẹ́ẹ̀tì wo ni wọ́ ọgbọ́n òwe kí ọlọ́run èèyàn òde tán ọlọ́run ojúṣe ọlọ́run kì í ṣe nípa phd tó ní kì í ṣe nípa degree tó ní kì í ṣe nípa kò bá gbogbo yẹn kọ́ ọlọ́run fúnra rẹ̀ ló ń kọ́ àwọn ènìyàn tiẹ̀ òun gan ló ń yan àwọn èèyàn tiẹ̀. á dá fún ìránṣẹ́ tó kọ kínní gbogbo iṣẹ́ tá à ń ṣe gbogbo ìwà tá à ń wù gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ẹ jẹ́ máa ṣọ́ra torí pé olúwa yóò mú gbogbo ṣẹ́wá sílàjọ́ àti gbogbo ohun kọ̀kọ̀ ìtòṣe ń wọ̀kọ̀ ìtòṣe ń gbangba. máa tọ̀yàn máa tán ara ẹ máa kólóhùn tán ọlọ́run ó lè yan olè tán ọlọ́run èèyàn ò lè gan ọlọ́run kò sí ẹ̀dá náà tó lè gan ọlọ́run ẹlòmíì akutọ máa rò pé life after death wà o <laughs> wà ó wà gidigidi hell wà is real àwọn ọmọ àwọn ní ẹ̀jẹ̀ ń jayé kò sí ta ló débẹ̀ tó padà wá àwọn tó lọ sí kọ́mà tó jẹ́ nínú ibi tá a ti bá pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe tí yóò ṣe kó bá yá wọn sọ fún wọn táwọn fi ti ara wa gbọ́ tó lọ sí kọ́mà tí wọ́n mú wọn tí wọ́n rí oríṣiríṣi tó ń padà wá sọ òyìnbó bá pa gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ ti àwọn tí ó tẹ̀ jáwọn aláwọ̀ dúdú wa àwọn tòyìnbó ń kọ́ tó ta gbogbo mọ́tò tó ní tó ta pátápátá ẹlòmíà rò pé bóyá degree theology school phd in theology ìyẹn ni ẹ̀mí mímọ́ ìyẹn ni ìfẹ́ ọlọ́run súùtù jàǹkàn aṣọ àdúrà ńlá gbẹ́fìlà ńlá sí ìyẹn ni ẹ̀mí mímọ́ ìyẹn ni ìfẹ́ ìyẹn ni ìfẹ́ ọlọ́run ẹ wo bí tọ́lọ́run ti lọ mú dávidi wá gbogbo ilé ilé jésè ebi tó ti lọ mú wá. ẹ wo bí tọ́lọ́run ti lọ mú jésè wá tẹ́ tó ti lọ mú dávidi wá. wo pé ah, eléyìí ló da ọlọ́run ní rárá èèyàn máa wojú ṣùgbọ́n ọlọ́run máa wo ọkàn gbogbo ohun tá à ń ṣe ọkàn ọlọ́run ń wò ó bá jẹ́ gbogbo gbogbo iye pásítọ̀ tó ga jù ìmáàmù tó ga jù ṣéèkì ńlá ó bá jẹ́ alájùmọ̀ tó ga jù ó bá jẹ́ gbogbo iye ńláńlá ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ọlọ́run tó o bá kú láì ní iṣẹ́ rere tó o bá kú láì ní ìfẹ́ rere wàá jẹ páànù nínú ìyà wàá jẹ páànù nínú ìyà ayé ló mọ̀ ní èmi mi ń ṣe sẹ́ẹ̀tì ẹ̀mí àti òsínú ẹgbẹ́ ọ lọ́wọ́ ya àwọn ẹgbẹ́ níbẹ̀ ní background wọ́n ní PhD JP wọ́n ti wọ́n tẹ̀lé láyà báyìí ni wọ́n lè lò mọ́ torí ẹlẹ́mi ti gbà ẹlẹ́mi ti gbà àjò pẹ́jù má jẹ́ ó pẹ́ jù tètè padà sí ìpìlẹ̀ ní ìfẹ́ ọmọlàkejì ẹ má ní ìfẹ́ ìtàn ṣe tó o bá ní ṣe bó o bá sì ní ní inú mímọ́ sí gbogbo ènìyàn ní inú mímọ́ ẹlòmí màmá wọ ẹlòmí báyìí àánú á sì ṣe mí ṣe ìyẹn ọlọ́run nìwọ iná ṣá ní tó ń jáde lẹ́nu ẹ̀ yìí ohun tó ń jáde àwa náà lákó gbogbo kí ní ìran àwọn ọmọ wa àwọn ọmọ mi dájú òbí gangan náà ni yóò tó àwòkọ́ṣe òbí ni ọgbọ́n tí ìwé Ezekiel sọ Ezekiel sixteen eh, verse forty four tó o bá rí kó kà ó ní kíyèsí olúkúlùkù ẹni tó ń pa òwe ni yóò pa òwe yìí sí ẹ pé bí ìyá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ ẹ obìnrin àwọn àwòkọ́ṣe ni wọ́n máa tẹ́kì tó bá ó máa ṣe o ọ̀nà tọ́pìkì fúnjọ́ mi ni ẹ má jà lọ sọ́nà ọ̀bẹ yẹn nípa ìṣe wọn la máa fi mọ̀ wọn nípa ìṣe wọn la máa fi wọ̀ wọn àwọn kan ní àwọn kan ní mo láìkì àwọn kan ní sẹ́ẹ̀tì mi àwọn kan ní mi ò láìkì àwọn kan ní sẹ́ẹ̀tì mi ẹlòmíà ní ọlọ́run ìyàmí yéṣu ọláyìn òun gbọ́ngàn lè ṣù òun gọ́gọ́gọ́gọ́ lè ṣù nígbà nìkan bá bá mi mú ẹ tó bá fẹ́ èṣù èṣù èṣù ugly èṣù budawa ẹlòmíà máa wà gbalagbà ó tiẹ̀ pọ́n àwọn kan á máa wà àwọn gbalagbà á máa wà gbalagbà á ní yáa jẹ bàbá bàbá bàbá àrànà bàbá ṣe torí pé ó ti dàgbà ara ti dára gbọ́ ara ti mú jọ ìyẹn ló ti ìyẹn ló ti mú sọpá jẹ ni ó máa ṣe o àjẹtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ sí zero fine. fáìn ó rẹ̀ ń tẹ ògú ẹ mọ́lẹ̀ ó rí òpònú ìyẹn gan lọ́rẹ́ ẹ̀ jù ìyẹn ni best friend nítorí tóun rí gbà lọ́wọ́ ẹ̀ àwọn ọ̀fẹ́ tàn àwọn <laughs> àti ìfẹ́ràn ọ̀rẹ́ afẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn aláwọ̀ dúdú yes ma yes sir yes sir yes ma Yes. ìfẹ́ tàn nítorí tó fẹ́ gbà nítorí tó fẹ́ jẹ ẹlòmíì tó fẹ́ jẹ ni ò jẹ́ gbọ́n ẹlòmíì àjọkọ̀ báyìí bá jókòó bá jókòó léèyàn báyìí ẹ̀yẹn jẹ́kọ́ tẹ̀ bà fún un. Ah, kọ́kọ́ ẹran sí ó tán yàyàyàyà abọ́dànù ọkùnrin kùnrin ajábọ́dànù gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kó sọ ìwọ ṣàtẹ̀bà sí tẹ̀bà fún tó bá ti fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ invite ẹ̀ wọn mọ́sá ìdá èèyàn lọ́run náà dẹ̀ ni wọ́n ń lọ sí chọ́ọ̀chì dédé òun kírun dédé àfáà ńlá ni o hmm. ẹ̀bà náà ni àbámàlà ìwọ ṣáàrù fún o kẹrun sí o tán o máa ṣí tàpù ẹnu ẹ nìyẹn àwọn àtúgbò àti sunday àwọn àti jíjìmọ àtúgbò báyìí àtúgbò kúrò àti lọ nìyẹn òponu ó máa ṣe o ó máa ṣe o tí pásítọ̀ kan máa ń fẹsẹ̀ rí ń sìn kì í ṣe pásítọ̀ ọlọ́run ọ̀hún ọ̀hún fẹ́ mọ̀ yẹ gbé rose rose jáde ah <laughs> ó ga jù <laughs> ló já sí <laughs> ló já sí ó mà ṣe o ó jẹ́ ó jẹ́ yípadà kó tó já kùtùkùtù. kó tó já kùtùkùtù ọlọ́run kó gbà wá ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó dì wá mú mo gbàdúrà fún ẹ o o gbogbo tó ń wò mí tó ń gbọ́ mi mo tún sọ lẹ́ẹ̀kan sí i ní agbára ọba rán mi níṣẹ́ àdàbí ni èmi máa ń sọ káàkiri àdàbí ni tó bá jẹ́ pé kò rán mi mi kò ń pariwo ẹnu lásán ni ṣèwọ́n rẹ́ pé ọlọ́run ló rán mi níṣẹ́ tí mò ń jẹ́ iṣẹ́ yìí mo gbàdúrà fún ẹ pẹ̀lú agbára ọlọ́run ò ní kó síkòtò ọ̀tá ò ní kó sọ́wọ́ ọ̀tá ayé ò ní sọ ẹ́ dandan ẹ̀dùn arìnlẹ̀ ibi tíbi tó wà mo fẹ́ kó gbàdúrà kan kó sọ fún ọlọ́run ìwọ tó ṣògo oòrùn tó kárí ayé ìwọ tó ṣògo oòrùn tó kárí ayé olúwa bá mi ṣe kógo mi lè yọ ìwọ tó ṣògo oòrùn tó kárí ayé gbà ládùúà pé ọlọ́run ìwọ tó ṣe ògo oòrùn tí ó tọ̀ kárí ayé kò sí tá àti ní róòrùn ọlọ́run jẹ́ kógo mi náà kó yọ tó bá dẹ̀ ti yọ ṣàánú ní ìfẹ́ inú ìfẹ́ lọ́lọ́run ń gbé Jésù tá ń tẹ̀lé ibùjẹ́ lọ́nà bí sí inú gbẹ́nú òórùn náà bí sí tó wá dẹni ńlá ó rí ìwọ tó ń ṣakọ pé ó ń ṣe sẹ́tà àwọn kan kò lọ bá àwọn olówó ó lọ sẹ́ńtì èbúté lọ́dọ̀ àwọn olóòórùn àwọn apẹja abẹ́jà òkú eh, ẹja òkè irun ni àwọn apẹja ló lọ bá máa tẹ̀lé lémi lẹ́yìn èmi yóò sọ́dọ̀ apẹja ènìyàn kí wá là ń gbé tá ń gbin kí là ń gbé tá ń gbin kò sífẹ̀ẹ́ mọ́ ìfẹ́ tutù ọ̀pọ̀ ń ṣe ohun tó wù ú asọ̀lé ọlọ́run asọ̀dìdé ilé ìnájà asọ̀ mọ́ṣáláṣí aṣọ aṣọ aṣọdílé ìnájà ilé wótòwótòwótòwótò àtẹ nígbà tá a táyé tábà ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kínkìnkì nígbà yẹn ìkúnlẹ̀ ni amama yes sir yes ma pẹ̀lú pẹ̀lú ìtẹríba ni pẹ̀lú ìtẹríba ni pẹ̀lú ìtẹríba ni kò sírú ẹ̀ mọ́ ń sìn tọ́ba ń wàásù báyìí gbogbo wa máa dákẹ́ fèmí ni ìtọ̀ onígbà wa ah ah dákẹ́ ni níbo nísìnyí wọ́n tún máa sọ̀rọ̀ ni wọ́n bá tún sọ̀rọ̀ wọ́n tún lẹ̀ lójú àbá náà la kọ́ àwọn ọmọ yẹn ohun tí ìyá ṣe tí bàbá ṣe náà lọ́mọ ń wò ìdàgbà. Olúwa ṣàánú wa Olúwa kó dìwà mú ẹ jẹ́ àyípadà ara ẹ̀ yípadà o onídàájọ́ ń bọ̀ wá sáyé ara mi ẹ̀ yípadà o onídàájọ́ ń bọ̀ wá sáyé lọ ní ìfẹ́ lọ ní bọ́n ṣe ní ìfẹ́ lọ́kọ́ bọ́n ṣe ní ìfẹ́ lọ́kọ́ ní lápò ẹ fi sókun àyà ayẹ ìwé òwe orí kẹta ọlọ́mọ mi ó ní ó ní ó ní ó ní fẹ́kọ́ yìí fi sókun àyà ayẹ fi síwà láàyà rẹ tẹ́kọ̀ọ́ máa gbénú ẹ. orin àwọn ọ̀sọ́jí tá a máa ń kọ máa gbénú mi máa gbénú mi ọba torí ṣe ọlọ́run Mósè máa bọ̀ máa gbénú mi máa gbénú mi ọba torí ṣe ọlọ́run Mósè máa bọ̀ máa gbénú mi tí ọlọ́run bá ń gbé inú ẹ wà ní ìfẹ́ ò ní jọrọ ẹ lójú torí ìfẹ́ kì fẹ́ kì mọ ti ara ẹ nìkan èyí jọrọ ẹ̀ lójú ìfẹ́ kì í lára lọ́ka èmi kọ́ ni mo kọ́ First Corinthians chapter thirteen tó o bá ti jí lára òkú tó jáde kọ́kọ́ kàná kó lè mọ bó ṣe máa wùwà kó lè mọ bó ṣe máa ṣe kó lè mọ bó ṣe máa bó ṣe máa sọ̀rọ̀ níta gbogbo ẹ̀gbin kan lèèyàn yọ̀dànù fìjà fọlọ́run jà ní ọlá yóò dìwà mú ògo wa yóò buyọ lórúkọ Jésù a ò ní ṣàṣedànù gbogbo àwọn tá a dẹ̀ fi ìfẹ́ hàn tí wọ́n fi bí sán fún wa onídàájọ́ ọ̀run yóò gbè wá níjà torí pẹ̀lú mi sọ pé ah, orí níwọ̀n ah, ìfẹ́ mo ti ṣe ṣe tiẹ̀ a ò ní jìn sọ́fin ayé aláàánú olórí ọ̀fẹ́ bá tó pọ̀ nípa àti agbára àfagbára ẹ̀dìwá mú ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ẹnikẹ́ni tí o bá nípa tó bá gba ọ̀nà ẹ kọjá ṣe tiẹ̀ ṣe tiẹ̀ níwọ̀nba ẹ má jẹ́ ẹ má jẹ́ ká máa ní ara wa lára ẹ má jẹ́ ká máa ní ara wa lára kí la fẹ́ gbà ń bẹ́ẹ̀. torí pé ìbínú kì í bí n tó dáa ìdàkejì ìfẹ́ ni hatred kì í dẹ̀ bí tó da ó lè ó lè fa ìdílé ya pẹ́rẹ́pẹ́rẹ́ bíbélì ní ìfẹ́ ìfẹ́ a máa ṣe kí ni a máa bú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ gbẹ̀yìn bá ń gbé inú ìfẹ́ òun gan fúnra rẹ̀ ọkùnrin ìgbọ́n ní àlàáfíà ṣùgbọ́n ibi tó yẹ kó ti gbàdúrà tó o bá nífẹ̀ẹ́ tó ti dìyàn sínú ọkùnrin gan-an <laughs> kò kò kò kò àpò rúru ni àpò rúru ni ẹ jẹ́ ká ẹ jẹ́ ká yé tàn ara wa jẹ ẹ jẹ́ ká yí padà sí ara wa ẹlòmíì ó ń ka bíbélì o ó ń ṣiṣẹ́ ọlọ́run o ó ń lọ sí chọ́ọ̀chì o ó ń lọ mọ́ṣáláṣí o bó bá réyìn báyìí ya àpòṣe ni kò ní kí ṣé ìfẹ́ nìyẹn ṣé ìfẹ́ tí Jésù wí nìyẹn àwọn dẹ̀ lè wà nínú chọ́ọ̀chì kan náà o kó jẹ́ pé nínú chọ́ọ̀chì kan náà lọ́jọ́ ń lọ wọ́n lè wà nínú mọ́ṣáláṣí kan náà o màtúndì àlèlúyà kálẹ́lúyà àmọ́ ìfẹ́ Jésù ṣeun Jésù ṣe o adẹ̀ ń finú ṣépè. à ń finú ṣépè ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò dì wá mú nínú ọlá àti ògo rẹ̀ mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi àánú ọlọ́run ìbùkún ọlọ́run ojúrere ọlọ́run yóò máa bá wa gbé àákéré oko o àwa tá a sì tẹ̀lú ìdó mo gbàdúrà lórúkọ jésù ìbínú ìlú yìí ìbínú ọlọ́run kò ní rú sí wa ọba tí ń tọ́ni sọ́nà ayọ̀ a máa fi ṣe ọdún yìí mò ń bọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ ìpolówó díẹ̀. ọmọ ní kádàrá àti tìjọ́ kan náà ọba láàánú ọmọ tipátipá lójú ayé. ògo ni fọlọ́run lókè ọ̀run Mr. Akinkuye, I read your message, and that is a topic for another day. Uh, probably next week, Friday, I'll try and come to the studio and then we'll, we'll, we'll, we'll, we'll treat that topic. God bless you, sir. ẹ ṣé o ìyá mi ìyáàni rẹ̀ mi olùkọ̀gà ìwà lẹ̀sìn bó o bá níwà má pèrè léèyàn ọlọ́run bó o bá ní ìwà má pèrè léèyàn ọlọ́run má pèrè léèyàn ọlọ́run o torí pé nípa èso wọn la máa fi mọ̀ wọ́n. ẹlòmíì wọn á sọ̀rọ̀ fún ní ọ̀rọ̀ àṣírí ẹni tó lóhun nífẹ̀ẹ́ nìyẹn o ọ̀rọ̀ àṣírí ni o kì í ṣe pé ó lè payọ̀ kankan lára o tọ́pìkì ló máa níbi tó bá ti ń mọ tí tọ́pìkì ẹ̀ ló máa fi ṣe ọ̀rọ̀ ló máa fi ṣe tọ́pìkì mẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ náà ni ìyẹn lè tún fún atún náwó atún fún atún gba owó lọ́wọ́ ẹ̀ tán ẹ jẹ́ ayé tán ra wa ẹlòmíà jáde nítorí tó fẹ́ jẹ ni eye service ó ti pọ̀ jù ọ̀rẹ́ ojú ọ̀rẹ́ ojú eye service yes sir yes ma yes ma irọ́ náà ni ohun tí yóò jẹ́ kí nàìjíríà gún régédè nínú ìyẹn ìfẹ́ òsì pàṣẹ àwọn kan tó àwọn tó pariwo sìn ẹ wọ́n ń gba bribe wọ́n ṣe kínní tó bá pè òun náà sìn pé wa contract kan sílẹ̀ Àbújá wàá rí bóyá máa sáré á sáré dé. <laughs> a sáré dàbújá ni a gbà á ní if you can't beat them join them No ní pípẹ́lẹ́ ó Eh? kó ọ̀rọ̀ jọ kò mẹ́ni tí yóò nà sí ló ní ìfẹ́ ìfẹ́ ìtàn ẹjá wa ẹjá yẹ tọ́ra wa ẹ̀tàn ti pọ̀ láyé ẹ̀tàn pọ̀ jù ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn náà ló gbé nàìjíríà débi tá a wà yìí tó jẹ́ ìlú adúnra wa ẹ̀tàn àwọn ẹ̀tàn tọmọsóko máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ìyá síkírá máa jó lọ mò ń àwọn ọ̀rẹ́ tó pọ̀ ní sí nìyẹn máa jó lọ mò ẹ ẹlòmíà pè é alàgbà ẹjẹ aláṣọ́ọ̀ṣì ilẹ̀ òrùpọ̀nù ìbájẹ́ kó fi tẹ kó bá mi nígbà tó bá bẹ̀rẹ̀ báyìí wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ni ìwọ ló máa dá lùgbé wọ́n máa dá rẹ́ǹtì san ọlọ́run kò ṣàánú wa ah! ojú ń rí ojú ń rí ọmọ ènìyàn ọmọ ènìyàn ẹ jẹ́ á yí padà kò sóhun tá a fẹ́ gbà nú ẹ̀tàn òun náà ló gbé nàìjíríà débi tá a wà yìí ẹ̀tàn ẹ̀tàn àwọn ah, ló lè ṣe eléyìí ló lè ṣe ìyẹn ni ìyẹn ni ẹlòmíì ò tiẹ̀ ní wádìí ẹlòmíì ò ní wádìí kò ní wádìí rárá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wà lọ́gbà ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ tó ń mọ́wọ́ tó ń mẹsẹ̀ nígbà tá a fìfẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn àfìgbà gbọ́ ọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti jù sínú ìdè ṣé bẹ́ẹ̀ ló ṣe sí ẹ à filẹ̀ filẹ̀ agbọ́jú ọ̀yàn kan dá torípa torípa ní ẹ torípo ti ń gbówó fún wa ìfẹ́ tí ò sí ìfẹ́ tó sọnù ọlọ́run ìfẹ́ kó dìwà mú Mark twelve twenty eight òun náà ni matthew òun náà ló wà nínú matthew ẹ lọ wò òun náà ló wà nínú matthew twenty two ọ̀rọ̀ kan náà ló sọ thirty five to forty ẹni tó wá bá jésù kì í ṣòpònú ẹni tó rí ẹ pé ni ó dẹ̀ fọgbọ́n béèrè ni kò sẹ́ni tó lè pa òfin mẹ́wàá rẹ̀ tó lè pamọ́ ṣùgbọ́n tó bá fẹ́ràn ọlọ́run tó fẹ́ràn ọlọ́run tó dó nínú ìpẹ́lọ́run níwọ̀n bá tọ́lọ́run ṣe fún ẹ wàá náwó ẹ̀fẹ́ jáde wàá fi bẹ́ẹ̀ bá ọmọlàkejì ṣe ìwọ náà fi pín ìgún rẹ fìṣógún rẹ fìṣógún rẹ torí gbogbo torí pé nítorí jẹ́ ọmọ èèyàn fẹ́ jẹ wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ ẹlòmíà ẹ̀rọba kọ́dé wá bá ẹlòmíà nítorí pé jíjọ́ ẹlòmíà adájọ́ kan adá ẹjọ́ kan ìwọ náà má bínú ìwọ náà fi í lẹ̀ ìwọ náà jẹ́ kó tọ́ ń bẹ̀ irọ́ ni o àbòsí ni o àbòsí ni o torí nǹkan ti ń gbé fún lẹ́yìn a máa dìfẹ́ǹdì irọ́ a máa dìfẹ́ǹdì irọ́ lọ́gbọ́ ṣàánú wa ẹ mi sójú òkú lẹ̀ bóyá àti ẹ̀rẹ̀ tó fẹ́ pè níṣẹ́jú márùn-ún ká tó máa lọ. nọ́mbà eh, studio nọ́mbà tẹ́ máa pèsè ó seven four five nine three five three seven nine nine ó seven four five nine three five three seven nine nine ní ìṣẹ́jú méjì sí mẹ́ta ká tó gba àdúrà ọlá yóò mú. ìyá wa wọ́n ní ejò paramọ́lẹ̀ àti àkekèé <laughs> tó èyí wí gbogbo ní fọ́lọ́ lókè ọ̀run akínyìn o ẹ̀yin màmá wa Ìyábọ̀ Adébọ̀jẹ́ olúwa yóò dìyín mú ojú òní tìyín o lọ́wọ́ máa gbọ́ yín sókè o àárín rẹ̀ mi olúkọ̀ gàdìsá ojú òní tì yín o ẹ̀mí ọlọ́run òní dágbére fún yín o akínkúyẹ̀ olúwa yóò dì yín mú ẹ̀ní ṣàṣetì mọ̀tí àtúntí lọ pẹ́ olùwàgódì yín mú mọ̀mọ́ ní agbára àṣẹ ọlọ́run ayé òní fẹ́ gbà fún yín lóúnjẹ o mo gbàdúrà fún yín gbogbo ojú tó ń wò mí Samson Akínọlá God bless you sir àpáta ayérayé sí anes mo gbàdúrà fún yín o ìjọ ọlọ́run ò ní dàrú o ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù arúgbó orí ìjọba tó lọ kán ní kése ọba tí ń gbẹmọ níjà tẹ́rù ń bo níjà ògo forúkọ ẹ̀ lókè ọ̀run ọba ńlá ọba tó ń ṣe ohun tẹ́dá kan ò lè ṣe àwọn kan àti ẹ̀ máa sọ̀rọ̀ wọ́n ní oh, ohun tọ́lọ́run ń ṣe tí ò ní ṣe ló máa pè àwọn òpònú ọ̀rọ̀ nìyẹn ohun tọ́lọ́run ń ṣe tí ò ní ṣe níbẹ̀ ló máa pọ̀ jù irú àwọn àdúà àwọn àdúà àwọn àdúà sàkàdẹ́lì àwọn àdúà sàkàdẹ́lì nìyẹn èyí tí ò ní ṣe ló pọ̀ jù níbo ọba tó bá ya tí ń ya ọlálùlù ni tó bá dé náà láti ogun rẹ̀ á tún ṣe ju tó fẹ́ lọ. àwọn darí ètì ọlọ́run à ń bu ogun ọlọ́run kù torí pé a ò mọ ọba tó lè ṣe àmọ́ tó ọlọ́run lè ṣe àmọ́ ebi tí agbára ẹ̀ tó adẹ̀mọ́ ṣùgbọ́n torí ọ̀rọ̀ ẹnu àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn ká kọ́ àwọn ọ̀rọ̀ pásítọ̀ yìí sọ báyìí wòlíì yìí sọ báyìí eh, èmi náà mi máa kọ́ ẹlòmíà máa sọ̀rọ̀ bí èmi eh, ò ní lo kò ní dúró ní tiẹ̀ kò ní dúró ní tiẹ̀ bàtí ò ẹlòmíà bàtí ò sí pé bàtí ò sí pé èyí tọ́pìkì ìjọ mi nìyẹn kì í ṣe nì olúwa yóò dìwà mú ọba tó sọ gbódìgbẹ́ tó sọ gbẹ́dìgboro ọba sàtọ̀ndọ̀jà ọba jímàjẹ bí ẹ̀dá ọba kiri ṣoore atẹrẹrẹ kárí ayé òjókòó bílẹ̀ kìtẹ̀ bàbá ńlá Jákọ́bù ọba tó bá dé ó dún nínú àráyé òmorúkọ ẹ̀ wọ́n pè é Ṣàngó àṣẹ tí ń gbàṣẹ mi oh. tára bá ń sán ìbọn panumọ́ ni Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ hello hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ ta o ẹ ká alẹ́ máa o yá mi olúwa kó gbàdúrà fún yín. mo fẹ́ dá sí ọ̀rọ̀ kẹ́yìn tẹ́ ẹ ń sọ lórí program nípa ìfẹ́. ẹ ṣeun ma. ṣé ẹ rí sà ẹ ló sà. mo ń gbọ́ yín mà mo ń gbọ́ yín. ṣé ẹ rí ọ̀rọ̀ ìfẹ́ yìí ẹ̀ka lẹ́tà. ẹ̀ka lẹ́mà olúwa yóò dì í mú ojú òbí tì í. wọ́n bá máa sọ ọ̀rọ̀ ìfẹ́ láti. They give to the God don't come. Hmm. Ọlọ́run jẹ́ kó wà ní. Hmm. Nítorí pé kí ni ó jọ mí lójú gan ní ìjọ Ọlọ́run torí pé mi ò ń ṣe àsáwọ̀ kéwù hmm. àbí àsáwọ̀ kírísítẹ́nì ogun òjò ìgbé mi wọnú ìjọ. Ṣé rí ìfẹ́ tá à ń sọ̀rọ̀ yìí? Inú ni ìfẹ́ wà ilé hmm. òun ni ìfẹ́ wà hmm. because tí ènìyàn bá tí ènìyàn bá pẹ̀rẹ̀ ní ènìyàn ọlọ́run tó jẹ́ pé àkéèké gẹ́gẹ́ bí mo ṣe sọ faramọ́lẹ̀ gbogbo àwọn owó oríṣiríṣi ló kún un irú èèyàn bẹ́ẹ̀ hmm. báwo la ṣe fẹ́ kírú ẹni bẹ́ẹ̀ kó tó ìfẹ́ sí ènìyàn tàbí ní ìjọ ọlọ́run tá a bá wo gbogbo churches of marriage wọ́n da gbogbo ẹ̀rú ni pẹ̀lú àwọn ìwà àlùfàǹṣà hmm. ìwà ọmọ bus garage. Hmm. Hmm. ó ní mo fẹ́ kí n dàbí jésù nínú ìwà pẹ̀lẹ́ ẹlòmíì fẹ́ bá bàjà báyìí ó máa kówó yín sínú ni á fi tọ́ sínú á fi ẹ̀jẹ̀ jáde ẹlòmíì má kàn fẹ́ ti ẹ̀jẹ̀ dán pàápàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tọ́kùtọ́ bá gbọ́rọ̀ fẹ́ nìkan á dá ẹgbẹ́ yẹn dáadáa níwájú ṣùgbọ́n paramọ́lẹ̀ ni wọ́n wá máa gbé nínú ẹ̀jẹ̀ lábẹ́lẹ̀ kábíyèsí ọlọ́run. wọ́n jẹ́ pé àwọn léèyàn ọlọ́run. olúwa kò ṣàánú wa. kò kò kò sí mi akọ́lọ́ lè ní nítorí mo lè mo mo mo mo lè bá sọ̀rọ̀ sílẹ̀ lọ́kọ̀ kan. sẹ́rí wọ́n ní ìlú láti speak God God this thing. kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ara wọn bá ti ṣe ń hùwà nílé ọlọ́run torí pé mo rántí ní ìgbà tí mo wà ní kékeré wọn bí wá dáa wọ́n wà nínú ìjọ ọlọ́run ká máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. àbí ká máa jà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. àwọn tó wà nínú ìjọba tó ń jẹ́ olórí gan you won't see them wípé kó máa work about. wọ́n máa ń ṣó ìfẹ́ láti sọ àtẹ́jẹ́ pé àwọn tó bá mọ̀ mí dáadáa ti bá wà nínú ìjọ mo máa ń dákẹ́ ni máa ń wọ àwọn èèyàn reason ti dẹ̀ ti máa ń wò wọ́n ní pé kéèyàn làwọn ilé àbẹ̀rẹ̀ kù hmm. that is the reason ti ṣe máa ń wọ àwọn èèyàn. ìkọ́fẹ́ lomi ó kàn gbórí wọnú chọ́ọ̀chì ni maybe from from eh, ilé eléégún kan to, ibì kan ló ti sá wá ní ṣọ́ọ̀ṣì àbí problem kan ló gbé wá tó àwọn ìwà burúkú yẹn ó kò fún ọwọ́ wọn tó bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ pé ó àfẹ́sẹ̀ àwọn ọmọ tá a bí gan nínú ìgbọ̀n ọ̀fẹ́ ń dúró hmm. olórí ìgbẹ́gbọ́n pàápàá kò sí ìfẹ́ láàrin wọn hmm. olórí ìfẹ́ eh, olórí ìjọ hmm. èmi kò sí ìyàbẹ̀yàn kan lè tèmi ṣe o kò sí nǹkan téèyàn kan lè fèmí ṣe. tó ẹ ṣe mà lọ yóò gbà wá. wọ́n nídìí láti yí ìwà wọn padà. ẹ ṣe gan ma mo dúpẹ́. wọ́n nídìí láti yí ìwà wọn padà. bẹ́ẹ̀ni. wọ́n kí ọlọ́run kó mínísítà fún wọn kó ṣèǹjì àwọn oró tó wà nínú wọn yẹn. Hmm. tó ọlọ́run kó gbà fún wa. ọlọ́run kó ṣàánú ni. Hmm. àwọn tó ṣàkóso àwọn àṣẹ tó di nǹkan tó pẹ́ ẹlòmíì gbọ́dọ̀ ti jókòó sílé kọ́lọ́run kó ṣàánú wa ni kọ́lọ́run hmm. ìkẹ́ kó túbọ̀ jọba ní ìjọ kérúbọ̀ ìfẹ́ra àti gbogbo ìjọ aláṣọ tuntun eh, àwọn ìjọ kìrìtẹ́nì lágbàáyé kọ́lọ́run kó jọba kó kẹ̀mí ìfẹ́ yẹn sí wọn lọ́kàn hmm. bó ṣe jẹ́ sà. ẹ ṣé mo dúpẹ́ o Olúwa mú ojú òní tì yín mo gbàdúrà fún yín gbogbo tọ́lọ́run ṣe fún yín tó mí tẹ́ ẹ̀ ń wò tínú yín dùn kò ní dòkú mọ́ yín lọ́wọ́ Jésù Olúwa wa. ẹ thank you bye. ara nínú olúwa ọjọ́ ń rí àná tá a bá ní pé kọ́sí méjì sí a máa kára ètò yìí kúrò ńlẹ̀ kí ọlọ́run àánú rẹ̀ kó fi ọwọ́ agbára kó fi dìwà mú ohun tá a ti ń bá bọ̀ látàrọ náà ni ìfẹ́ ìfẹ́ inú ìfẹ́ lọ́lọ́run ń gbé béèyàn bá ní ìfẹ́ sọmọlàkejì ẹ̀ sára àdúgbò ẹ̀ gbọ́dọ̀ hàn tó bá gbólówó ṣe o gbọ́dọ̀ bá tálíkà ṣe tó bá ìfẹ́ tó bá ìfẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti inú ilé ẹ̀ inú ilé tó ti jáde bó o bá fìfẹ́ hàn sáwọn ọmọ tó bí bó o fìfẹ́ hàn sí ìyàwó tó ní tó o fìfẹ́ hàn sọ́kọ tó fẹ́ o ò lè lò fẹ́yẹn ní níta ẹ̀tàn ni ẹlòmíì ń ṣe gbogbo ènìyàn díẹ̀ díẹ̀ náà sì wà àwọn tó sì ń lò tó sì wà ó sì wà ṣùgbọ́n ẹ̀tàn ló pọ̀ jù ẹ̀tàn ló pọ̀ jù ẹ̀tàn òun ló pọ̀ jù ọjọ́ ń rebi àná a pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ̀ẹ́ mo fi àsìkò yìí ẹ̀yin ènìyàn ọlọ́run tẹ́ ń wò mí pè yín sí àjọ̀dún ẹ̀rí àwọn bàbá wa torí ohun tá a máa sọ àwọn àjọ̀dún tó bá ń bọ̀ tí n bá ti wá sórí ètò yìí àwọn àjọ̀dún tó bá ń bọ̀ ní ibi táwa ti dìde ní kérúkù sẹ́ráfù táwa ti dìde torí programu yìí kì í ṣe fún kérúbù sáráfù nìkan àti mùsùlùmí àti gbogbo tí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé lólúwa rán mi sí gbogbo ẹni tó bá ń mọ ọlọ́run ní ọlọ́run ohun tó ń jẹ́ ìfẹ́ nìyẹn kì í ṣe fún pé kérúbù sáráfù àti ìdùdíìmù ibikíbi tábàtẹ̀ ní kásáré mú ìyẹn náà bá pa kásáré mú àwọn táwọn wọṣọ àdúrà àwọn tó jẹ́ ọmọ ìyá wa ní aláṣọ ara wa bàbá lọ bóyá ní o ti yéjẹ tó ń sìn yìí o nígbà yẹn bàbá wọn máa sá fún wa ni àwọn ṣàmà páàkì wa sẹ́gbẹ̀ẹ́ ni wọn ní kàkà dúró síwájú adẹ̀yìn ka bíbélì kan náà ṣé ìfẹ́ náà nìyẹn mo mọ̀ pé ó máa wà mùsùlùmí náà bóyá àmàdí àmà ní àṣàlòdì àbáwọn kan kì í ṣe àwọn àwọn kìnìkan kìnìkan bó ṣe wà káàkiri káàkiri nítorí pé ìfẹ́ sọnù èṣù gba ayé kan èṣù ni àwọn èèyàn ń tẹ̀lé ọ̀rọ̀ èṣù làwọn èèyàn fẹ́ gbọ́ èèyàn ló ń dùn létí wọn tẹ bá wo àwọn àwòrán tẹ wo tó bá ní pé wọ́n ń jà nìkan ah! wọ́n máa ṣó fídíò yẹn káàkiri àwọn ibi tó ti ń jà ibi tó ti ń la kíní mọ́ wọn lórí bá jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ah, ní ṣọ́ọ̀ṣì náà gan-an tẹ́bá tẹ́bá ti ń wàásù ẹ̀mí mọ̀ pé a máa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí náà tí wàásù yẹn bá ti ń pọ̀jù bá ti dàbẹ́ bó ti ń ju àwọn máa gún àwọn máa yẹ̀dí ni lórí iṣẹ́ àgbàdẹ pé wọn dẹ ìgún síbẹ̀ ni jẹ ká ti náwó dé èyà ẹlòmíà aṣọ ọfù dànù èèwọ̀ àní máa jẹ kó gbàṣẹ wọn máa gbà wọn máa gbà ń bọ ló ń gbà ẹ wò fẹ́ náà láàrin ṣọ́ọ̀ṣì ìjọ síra wọn láàrin ṣọ́ọ̀ṣì síra wọn láàrin olóró síra wọn ibi òkè. Okay nǹkan tó kì bá ṣe làwa ìsàlẹ̀ máa wò ọmọ kékeré làwa àwa tí débi kankan mo là mú wa gòkè gbogbo ibi tó ń gbọ́ mi ọlọ́run yóò mú wa gòkè orí wa kòkè ọlọ́run ọlánú ọlá ẹ̀ á jẹ́ ká pọ̀ ju bá a ṣe wà lọ bẹ́yìn ò bá ní ìfẹ́ tí ò sì ní ìfẹ́ràn ọlọ́run ó ń tan rẹ̀ ni torí pé àtúbọ̀tán àtúbọ̀tán yẹn kò lè dà èyàn ò lè fẹ́ tán kú ọ̀rọ̀ jọ èyàn ò lè fẹ́ tán ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn bí ẹnu tó dùn ẹnu tó dùn ẹnu tó dùn téèyàn jẹ́ mọ̀ pé irọ́ lòun pa irọ́ lòun pa àtúbọ̀tán ó lè ẹ wo jésìbẹ́ẹ̀lì àti ahabu lórí ọ̀rọ̀ ilẹ̀ gbogbo tí jésìbẹ́ẹ̀lì ṣe ààbù ńgbà tó jẹ́ ló ti jẹ́ tó ààbù rí pé ajá ti láì jẹ́ jésìbẹ́lì kí ló ṣe ó gbà wẹ̀ ó ṣe gbogbo ọlọ́run ní wo ránṣẹ́ wo ààbù ránṣẹ́ mi ó ní ránṣẹ́ mi wo ààbù wo ó máa ń gbà ó máa filẹ̀ filẹ̀ irun ẹ̀ pè fún níbo kò sáṣegbé kankan tó bá lu agbára tó bá ṣe agbára lò wàá gbẹ̀sùn ẹ̀. Topic ìjọ mi nìyẹn àìnífẹ̀ẹ́ náà ló ń gbóyàn ló máa jẹ́ kéṣù èṣù rá wọnú ayé ènìyàn téèyàn máa rò pé bẹ́yà tóun ń ṣe lójú ara wọn òótọ́ ni ohun tóun ń ṣe lójú ara wọn o right ah, ah yes yes yes i'm right lójú adẹ̀ máa tẹ̀ bàtí. ayé ó gbàdúrà wa ojú òní ti wà ọlọ́run àwọn ọmọ ogun ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù mo gbàdúrà fún gbogbo ọkàn tó gbọ́ mi lénìí ní agbára àṣẹ ọlọ́run etí tẹ́ fi gbọ́ mi ò ní di ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ọba tó jẹ́ mi ni má ṣe bẹ̀rù arúgbó orí ìtẹ́bá tó lọ́kọ́rin kése ògùn àìkóbá lọ́wọ́ ẹni tí rẹ̀ ń sàn ní dìsẹ́mbà tá a wọ̀ yìí lórúkọ jésù ìbànújẹ́ ò ní wọlé wa wàhálà ìdààmú ò wọlé wa ẹrù táwọn mọ̀dí táwọn mẹsẹ̀ wọn ò ní délé lórí o lágbára àṣẹ ọlọ́run ó di dandan ayọ̀ ayọ̀ òun láfi rí gbẹ̀yìn oṣù yìí ayọ̀ láfi rí ọdún tuntun ọba tí ń jẹ́ mi ni ó dìde láàrin òru nígbà tọkọ fẹ́ dànù tí jì ń jà ó pàṣẹ fún ìrì pé ìwọ ìrì panumọ́ ìrì gbogbo ìṣó lè máa jà wá mo gbàdúrà lórúkọ Jésù kan panumọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tí ń jẹ́ mi ni olúwa ó ní wípé samsidéètì ní olúwa olúwa olóní olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ayọ̀ ròyìn ògo rẹ̀ ó ní àwọn ẹgbẹ́ ogun sá wọ́n sá lọ obìnrin tó jókòó nílé ló pín ìgbógun mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi ní orúkọ jésù ọba alààyè ọlọ́run tí kì í ṣe ọlọ́run àwọn òkú ọba tó ọba tó gbogbo tó lè jẹ́ àìní nínú ìgbésí ayé rẹ lórúkọ jésù ọlọ́run kò sọ́ di ọ̀pọ̀ ọlọ́run kó sọ kó mú àìní kúrò ní ayé rẹ kó sọ àìní ọ̀wọ́n kó sọ ọba tó sọ ọ̀wọ́n dọ̀pọ̀ ní Samaria kó ra kó sọ ọ̀wọ́n ẹ̀ kó wa kó sọ di ọ̀pọ̀ tọ́ba ní ò ní tọ́ba tẹ́yìn ọba ti kọ́ sílẹ̀ wípé ní àkókò kan báyìí báyìí ni tí o bá ti kó nǹkan jọ ó máa dànù èmi pa láṣẹ lọ́jọ́ tí ò ní pẹ̀lú agbára àṣẹ tọ́lọ́run fún mi lórúkọ Jésù ègún yẹn kó la kó re dànù tọ́ba náà kì í ṣoríire ń dilé yín ìwà ṣoríire torí pé owó mi lénìí yóò dára fún ẹ torí pé òun gbọ́ mi lénìí yóò yẹ ọ pẹ̀lú agbára ṣe ọlọ́run torí àwọn nídìílé éèlì ọlọ́run gégùn fún wọn pé wọn ní kọjá fọ́tì tọ́ àwọn àfi kú tó o bá lè ṣe àmì mẹ́ta tí ìyẹ́ bá ṣí débẹ̀ tó o bá wò kọ́ ọmọ lélẹ́yìí kò tó gbàdúrà fún wa mo gbàdúrà fún ẹ pẹ̀lú agbára àṣẹ ọba tó rán mi níṣẹ́ ní orúkọ jésù ọba tí ń wègún wèpè ọba tí ń pègún rẹ gbogbo ègún ìdílé àti ègbè ìdílé tí ò jẹ́ mọ́kè ní orúkọ jésù olùkọ́ parẹ́ dànù. tó bá kọ́kọ́ ti wo pátánì ní nǹkan ṣe ń lọ tó ti di pé àbúrò mi ẹ̀gbọ́n mi báyìí ṣẹlẹ̀ sí báyìí ṣẹlẹ̀ sí tètè mẹ́rí àdúrà mo gbàdúrà fún ìgbàlagbàlà ṣe ọlọ́run ègún ìdílé àti ègbè ìdílé kò ní wọ̀n lórí tiẹ̀ ọba tí ń rébi dànù yóò débi kúrò lórí ẹ̀ ó sọ̀rọ̀ ó fi náà sọ̀rọ̀ níwájú Mósè ọba àjóńjó rárá ọba àjó rárá jó bí iná ọba àjáló lọ́ba àjáló fi ó sọ̀rọ̀ níwájú Mósè ìgbẹ́ òsè run ìgbẹ́ òjò náà agbára àṣì ọ̀rọ̀ ó ní tí ni kì í sọ fún ọ ní sọ fún ọ pé èmi ni ọba tí ń jẹ́ mi ni yóò máa jẹ́ mi ní fẹ́mi àti rẹ ò ní ọba kan náà mọ́ gbogbo ẹni tó wà nínú ìdè ayé gbogbo ẹni tó wà nínú ìdè sátánì gbogbo ẹni tá a sùn mọ́lẹ̀ bí ẹran so lónìí ibi tí ẹlẹ́dàá ẹ wà ni mo pàṣẹ sí ní orúkọ jésù ẹlẹ́dàá ẹ lórúkọ jésù òun àkọ́ fà á jáde sí gbangba. gbogbo ẹni tó ń rìn kiri jehova tó ti di ẹlẹ́dàá ẹ mọ́lẹ̀ tọ́ni kò ní lóríire ṣe èmi paláṣẹ lẹ́nìí ọ̀rọ̀ àwọn ọmọ ogun tó bá jẹ́ lóòótọ́ ló gbé mi dìde ọba tí ń gbà ní àwọn kérúbù mo pàṣẹ ìdáná lórúkọ jésù gbogbo ẹ̀wọ̀n tó fi dì ẹ́ ìjà náà ọ̀run kó gé dànù gbogbo ẹni ṣẹkẹṣẹkẹ wà lọ́wọ́ ẹ̀ tó ń dè lọ́wọ́ tó ń jó rire mú ọwọ́ tó ń gbare kó tó gbà á ní orúkọ jésù ọwọ́ yẹn olúwa kó bẹ́ dànù ìjà mákàlì kó bẹ́ dànù gbogbo tó dìde tó ní pé tó ní ṣoríire àti pé ṣoríire ó dẹ̀ yòówù ẹ ó ti gégùn fún rẹ̀ ní agbára ṣe ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó dìde ogun sí ẹ wípé òdi oríire ṣe nígbà tó ń bá wà láàyè lórúkọ jésù lójijì ilẹ̀ kò yọ orí ẹ̀ akùnkè gbogbo ta gbogbo ta ta ta gbogbo tí a dìé mọ́ èyí ta jù sínú omi èyí ta rì mọ́nú ilẹ̀ èyí ta kàn mọ́gi èyí ta fẹ́fẹ́ èyí ta fẹ́ fẹ́ ní afẹ́fẹ́ èyí ta fi sìgìrì ṣe ní orúkọ jésù gbogbo àdúrà ẹ̀jẹ̀ jésù ọlọ́run mákẹ́lì balógun ìṣọ́ gbogbo iṣẹ́ ibi táṣe ní ẹ lórí olùdókòó bàjẹ́ dànù. wọ́n bá lò ní sórí ire ń dilé tiẹ̀ tó bá lò ní rókè mú èmi yí aago aago yẹn padà lónìí pẹ̀lú agbára àṣẹ ọlọ́run ó rókè mú o ó sórí ire ìwọ tó ti wà níbi tipẹ́ tíwẹ̀ ò tí ì jáde lórúkọ jésù pẹ̀lú agbára àṣẹ ọlọ́run ìwé ẹ̀ yóò jáde ìwọ tó ríṣẹ́ ṣe tó tẹ ẹ̀gúnlẹ̀ ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù àná ló ń yọ bíbélì lólúwa ti sọ̀rọ̀ sẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń fayọ̀ ròyìn ògo ẹ̀ wàá fayọ̀ ròyìn ògo ọlọ́run gbogbo ẹ̀míkẹ́mí tí ń wọnú ilé rẹ láì ṣílẹ̀kùn lórúkọ jésù ìdàmẹ́kẹ́lì kó bá wọn gbogbo ẹnikẹ́ni tó fi nǹkan ṣagbára torí pé àfi tó bá máa tọrọ jẹ kẹ́yìn ayé ẹni èmi pa láṣẹ lọ́jọ́ tí ò ní ní orúkọ Jésù wà padà bọ́rú wọn wà padà bọ́ irú wọn ìwọ tó ń ṣe oore tó sì fi bí sọ fún wọn ìwọ tó ń fìfẹ́ hàn tó fi bí sọ fún wọn mo gbàdúrà pẹ̀lágbára ṣe Ọlọ́run gbogbo àléébù ara tí ò jẹ́ kó rókè mú tí ò jẹ́ kó orí olóò kó gbari padà tó fi mi tó jẹ́ pé mi náà fi sán gbogbo ohun tó dìwọ̀ ní ara olùkọ́gbẹ́ dànù kúrò lára ẹ ọkùnrin balẹ̀ o ó rí jẹ o ó rí mu o ìwọ tó o níyàwó ọlọ́run á pèsè ìyàwó gidi fún ọ ìwọ tó o lọ́kọ gidi ọlọ́run á pèsè ọkọ gidi fún ọ o ní bàbá kan náà mọ́ o o ní dáadé kan ṣáyé ẹ pẹ̀lú agbára àṣẹ ọlọ́run orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa ọlọ́run àṣẹ bàbá ní ìfàṣẹ sọ̀rọ̀ wíwí ní tiwa àṣẹ mẹ ní ọ̀dọ̀ rẹ èèyàn lásán lèmi ṣe agbára kan ni mo ní ṣùgbọ́n nípa agbára àṣẹ ọlọ́run tó ń jẹ bó ṣe ń jẹ ọlọ́run lóore gbogbo mo gbàdúrà ọwọ́ agbára àṣẹ rẹ olúwa fi dé àdúrà yìí ládé ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbẹ́nikẹ́ni tá a gbé jáde láti inú obìnrin tó bá ní kò sí bóun ò ṣe jẹ́ tó fẹ́ dán iṣẹ́ ọlọ́run wò àbí tó ní àdúrà yìí kò ní ṣe dọ́gba lórúkọ jésù pẹ̀lú agbára ṣe rẹ lórúkọ irú ẹrú bẹ́ẹ̀ olùwà máa gbé wọn sínú ìdè àṣẹ ọ̀run máa gbé wọn sínú ìdè ó dàṣẹ kò yí padà mọ́ àṣẹ ti bàbá tọmọtẹ̀mí mọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah hosanna hosanna hosanna iyì iyì ògo ògo fọlọ́run lókè ọ̀run àjọ̀dún ẹ̀rí bàbá wa ṣàánú ọjọ́ sunday yìí ló máa wáyé ìjọ Act of covenant ọ̀nà àrà ọjọ́ sunday tó ń bọ̀ yìí ló máa wáyé ní Walthamstow tẹ́ ẹ bá ti dé sainsbury wọ tamsto kò ní ṣì tẹ́ ẹ bá ti dókè ẹ ẹ̀tẹ̀ ti máa rí àwọn èèyàn tẹ́ ẹ bá ti dé sainsbury uh, wọ tamsto ẹ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ẹ̀rí wọ́n mọra wọn ẹlòmíín kúkú ti jókòó lé nítorí ọ̀rọ̀ ìfẹ́ tí ò sí náà ni ẹlòmíín ní gbòó sọ́ọ̀tì sú mi jàre ẹ má jẹ́ sú yín ọlọ́run má jẹ̀mú náà láti ògo rẹ̀ á dìwà mú ojú òní ti wá o á rèrè jẹ o lágbára ọlọ́run gbogbo káràkátà wa ìlọsókè ìlọsódò wa bí ọdún ti ń lọ sópin yìí lórúkọ Jésù mọ́tò ò ní gbá wa a ò ní gbá mọ́tò a ò ní kọlù yàn èèyàn sì ní kọlù wá ojú àdé ò ní tiwa o Jésù Olúwa wa àmín ẹ ṣé mo dúpẹ́ o have a lovely day bye.